ló wà ń bí òtí. time. ìran ibi tí a fi ń ba ìran rere rẹ jẹ́. the evil vision that nullify the good vision. pariwo sàmé. you just shout and say amen. láàárọ̀ àánú ó fẹ́. let it follow you amen. Mo wí ní kẹta. I declare the third time. Àmín ṣe. You just say amen. Báyìí lolúwa wí. Thou says the law. Ọfà tó gbà ọ́ nínú àjọ oṣù karùn-ún. The arrow that hit you in the fifth month. Tí o ti mú pé kó wá dàn bí inú oṣù kẹfà. That want to manifest in the sixth month. Tó o bá lè ṣàbẹ̀. you can just say amen. Ọlọ́run orí òkè ìdá. God of this mountain. Ọ̀dà kò gbẹ́ẹ́. Let's now say mo wí tó o bá sàmé. I declare if you can say it. Débi tí ogun máa parí ọmọ ológo síbi tí ẹ ti bí ọ. Where they do finish the glorious one in your program. Ìwọ pariwo sàmé. You just say amen. Lónìí ni àánú ó gbé wọn jáde. Let me bring you out. Say, Amen àárọ̀ mi sí ọmọ jíṣẹ́ fún ọ. I will send to you and I deliver. àmì eléyìí ni kó ṣe sá. This one is going to be seven amen. nígbà tí oṣù karùn-ún ọba kọjá lọ. By the end of the fifth month. ó tu ẹrù rẹ wò. You will start your pocket. lórúkọ Jésù àmì méje ó ń rẹ́rẹ́ kẹ́pọ̀ ní sọ̀nù lọ́wọ́. Irú àmì èwo lélẹ́yìí? Ọ̀dà láàárọ̀ ọlọ́dá sí ọ̀rọ̀ rẹ̀ àlọ́lọ́ ń dá sí ọ̀rọ̀. ọlọ́run dá sí ọ̀rọ̀. ọlọ́run dá sí ọ̀rọ̀. ọlọ́run dá sí ọ̀rọ̀. Ìrètí ẹnìkan pé ń bí. Some are hopeless here. Láàárọ̀ ilé. This morning. Lórúkọ Jésù. In the name of Jesus. Àní ọlọ́run dá sí ọ̀rọ̀. God intervene. Isaiah forty three eighteen. Isaiah forty three eighteen. Má ṣe rántí nǹkan àtijọ́. Do not remember the old thing. Má rò wọ́n gan. Do not even think of Èmi á I shall do a new thing. Ní ìsìn ni And now we shall spring forth. Ah! ńlá ọ̀nà. and i make way. ẹ̀yin tí ọ̀nà dí mọ́. you that your road is blocked already. ọ̀fẹ́ and you about to enter the. lórúkọ Jésù ọ̀nà ńlá fún ọ náà pẹ̀lú àmì èwo lédè ìwọ tó ń fagbára káká gbé. aràn mi sí ọ láàárọ̀ yìí. I have been sent to you. àlẹ́ mi ó la ọ̀nà ní agége. I will make way ta ló fagbára rẹ̀ dínà mọ́. gbogbo nǹkan rẹ̀ dínà mọ́. lónìí ni ọlọ́fẹ̀mí rẹ̀ náà dà fún ọ. Àná mi ó la ọ̀nà ní agéjì. Let that will make way in the wilderness. Ẹ̀yin tí ọ̀nà dí mọ́. You that your way have been blocked. Mo sọ tẹ́lẹ̀ bọ́ ọba sàmì. And I if you can say amen. Láàárọ̀ yìí ni. This morning. Àní ọ̀nà ọ̀là fún ayé. Amen. Màá la ọ̀nà lágéjù. I will make way in the wilderness. Nígbà tí ọ̀nà bá dísà. When ways blow. Ìgbà yẹn lọ́kàn ìdásí Ọlọ́run. Then you respect the intervention of God. Ó ti gbàwé, ó ti sọ. You are fasted and you are tired. Ará mi sí ọmọ dẹ̀ dísẹ́. And this is your message. Ìgbà tí ìdásí Ọlọ́run bẹ̀rẹ̀. When the intervention of God arrives. Nígbà tí wòlíì sọ fún ọ pé. And the prophet says. Lọ́mọ fẹsẹ̀ létò. Go and do the other way round. Tí wòlíì sọ fún ọ pé. And the prophet is telling you. Sọ ni lọ gbé egun ilé yín báyìí. Wọ́n ti go and worship the Lord. Ẹnì kan sàmì. And one is saying amen tóró ti sáré orí ọ̀gá báyìí. because you are grown and you are tired. oṣù karùn-ún parí lọ. and the fifty month is going to an end. mo sọ tẹ́lẹ̀. then I prophesy. láàárọ̀ ọlọ́run dá sí ọ̀rọ̀. Àwọn ọmọ sí ọmọ jíṣẹ́ àgbẹ̀lẹ̀ kó I deliver. Ìdásí ọlọ́run bẹ̀rẹ̀. The intervention of God has started. Nígbà tó rìn when you walk. tó wo ẹ̀yìn rẹ̀ nìkan. and you look like there was no one. nígbà tó sáré. and when you run, tó sunkún pẹ̀rẹ̀. you cry bitterly and nobody to clear way. ṣùgbọ́n mo gbé Jésù kan ọmọ lé. so I bring Jesus unto you this morning. mi ò mọ tó ń là kọjá. I don't know what your are passing through. ìdásí Ọlọ́run ló dé náà rẹ̀. intervention of God is here. tó o bá lè sàmì. if you can say amen. mo dúró I am standing on that discovery. mo sọ̀rọ̀ bí ọmọ wòlíì irú àmì èwo lélẹ́yìí follow. Ibi tá a bí ọ sí ò Where you have been giving better than me? Iṣẹ́ tó ń ṣe ò ṣe And your job has no meaning. Olówó olówó mi fẹ́ mọ̀. He said you are rich or not I don't want to know. Lókèsè tó ń gbé ọkàn mi sá. Your location doesn't determine. Lúkú oríkejì ẹsẹ̀ kọkànlá. And Luke seven eleven says. Ọmọ kan ṣoṣo lẹ́ni yẹn ní should be begat only one son. Opó tó ni kò tó lọ́kọ. And she's a widow without husband. Aláyè kan bẹ́ẹ̀ bí. Someone is here. Ọlọ́run bàbá mi rán mi sí ọ. Father my father has to be there with you. Mo lè jíṣẹ́ fún ọ. And I deliver to you. Jésù wípé. Jesus said. Má Do not cry. Mo sọ tẹ́lẹ̀. Then I prophesy. Eléyìí what you have grabbed tonight. látàárọ̀ ìlọ ọlọ́run dá God is intervening. Amen. ìdásí ọlọ́run bẹ̀rẹ̀ sá. Intervention of God has started. nígbà tó kẹ́. When you cry. táwọn èèyàn fi ọ́ ṣe yẹ̀yẹ́. And people are mocking you. ọdọ ni mo dé. And God is I have ìdásí Ọlọ́run intervention of God has started. nígbà tó jẹ́ professional. when you are a professional. ṣùgbọ́n tó padà mú kankan. and your later hand of it. síwájú sá. you just stretch your hand. àbọ̀ ajé ìran yín ti ń gbà lọ́dọ̀ wẹ̀. the calabash of your way dey take away from you. tó nípa àwọn ológun òde ó máa dààmú. that make your glorious son to be worthy. tó bá lè sàmì. if you can shout amen. àbọ̀ ajé yẹn á dà padà fún wa. and Peter ìdásí ọlọ́run. intervention of God. ó ní gbogbo òru la fi dẹ́dọ̀ sá. we toil all through the night. àlọ́ ọ̀rẹ́ ń bí ọ̀rẹ́ ń bí òdì támẹ̀. it doesn't matter how you are. ìdásí ọlọ́run bá dẹ́. when intervention of God arrives. ẹni tó sokóso lánàá. he that wept last night. yóò sì mọ bú ẹgbẹ̀rún èèyàn. and he can be given out by the morning. ìdásí ọlọ́run bá dẹ́. when intervention of God arrives. ẹni tí ó mọ̀rọ̀ sọ sà. he that couldn't speak. yóò sì mọ control níwèé mẹ́wàá. and will be controlled by the leader. ẹnìwọ́ wájú sà. professor nasa. a professional. ó ní sẹ́ ìyé mi. I said I understand understanding. bàbá bàbá mi. my grandfather. ẹja wọn pa. they were into fishing. bàbá tó bí mi. my father. ẹja lọ pa. they were into fishing. ó yé mi sá. I do understand oh, ó ní no. and he said no. mi ti I have no interview. ẹnìkan sẹ̀ mi. someone is saying amen. ìrètí tiẹ̀ náà pèsè. you are presently hopeless. aràn mi sí ọ. I be sent to you. lórúkọ Jésù. in the name of Jesus. ìyanu ti gbé gan mi. the miracle that swallow my. báwọn èèyàn fi sáré tẹ̀lé ọ. that they will run after you. láàárọ̀ ọ̀dà gba ìyẹn náà. amen náà mi sí ọmọ Jesus. This is the message that I deliver. Ìdásí Ọlọ́run sà. vision of God. Nígbà tẹ́nìkan sọ fún ọ pé. When someone told you. Ẹ fòkó òní sọ báyìí. You just go and see ẹ a fẹ́ wo ibi tó fẹ́ gbà. you want to see how you want to make your way. àìsíyá forty nine twenty four. àìsíyá forty nine twenty four. sáà wà gba ìkógun lọ́wọ́ alágbára. can we take the prayer from the mighty. tàbí sáà lè gbòǹde lọ́wọ́ àwọn tá a tọ́ fún. all the cat from the. gbogbo ẹni tó lọ́run láṣẹ lórí ẹ̀. have authority over you. tó dẹ̀ ń lu àṣẹ lórí ẹ̀. and they are dominating over you. torí àṣẹ olúwa jáde pé. and the authority of God say. a ti lè gba ìkógun lọ́wọ́ alágbára. and the captivity shall be taken. mo sọ tẹ́lẹ̀. I prophesy. ta ló ń lu àdàbí lórí ẹ̀. who is using our legs upon you. say he holds you. tó o bá lè sàmì. lónìí ọlọ́g kọjá ògbàlà. Ta ni Sena Kerubu? Who is the Sena Kerubu? Tí ìhàlẹ̀ mọ̀ That is bragging at you. Lọ sọ fún ọ pé. And he is telling you. Sọ́nà rẹ lè gbà ọ́. Can your God deliver you? Sẹ́ni kò sàmì. Can somebody say amen? Ìpàtí ìdásí ọlọ́ndé sà. And when the intervention of God comes. Oh my God. Oh my God. Angelica la ayé jẹ́ And there was an angel that passed. Ẹyọ orókè sà one hundred and sixty five thousand èèyàn dẹ̀ kú mo sọ dada tó lè sàmì báyìí lolúwa wí gbogbo ẹni tó wà nídìí tó ńlá kọjá oṣù karùn-ún ẹlẹ́sẹ̀ ń parí sà lónìí ọdún fẹ̀mí wọn parí oṣù ìdásí ọdún bẹ̀rẹ̀ nígbà táwọn èèyàn sọ fún ọ pé ìyá àgàn. you are a barren woman. Eh? Mother of oh, barren. Eh, and that is the name. of ni mo and God is I right. And now nawọ́ sá. stretch your hands mo sọ tẹ́lẹ̀. then I prophesy. angeli oníròyìn ayọ̀. angel of good news. torí ẹ ti ń fogun kan yàn. because there is a good news. mo pẹ́lú bàbá mi sójú sẹ́sà. then I call the God of my father to go. àmì méje ni kò ṣe. seven name measure we say. angeli yẹn dúró sà. that angel is standing. olómi angeli oníròyìn ayọ̀. he said I'm angel of good news. láàárọ̀ yẹn. this morning. mo mú ìròyìn ayọ̀ wá bá ọ. then I bring forth to you a good news. bámi rẹ bá pé mẹ́ta. if your aim can be three. lórúkọ Jésù. in the name of Jesus. ọ̀dà gba ìgbé ayọ̀ yẹn. amen amen amen ìròyìn ayọ̀. lẹ́tọ̀rọ̀ good news. láàárọ̀ ọ̀dà gbà á. ọ̀dà gbà á. àní ọgbà á. gba lẹ́tọ̀ ìròyìn. ọ̀dà gba ìròyìn. àní ọgbà ìròyìn. àní ọgbà ìròyìn. ọ̀dà gbà ìrànlọ́wọ́. gba ìrànlọ́wọ́. gba ìròyìn ayọ̀. gba ìròyìn anáwó yín sókè ẹ pariwo àdúrà yọkè ẹ kígbe àjàgà ni ń pè ní ìdè àjàgà kéde ni èèyàn tọrọ tó ọba wa ti lágbára àjàgà a máa pààyàn ayé eléyìí tá a wà ayé agbára sa ẹnìkan kígbe orúkọ Jésù ẹ̀kẹ́ ni iná mi mímọ́ ni ẹ pè nígbà méje iná mi mímọ́ wo ẹ ti ń bẹ́lẹ́gbẹ̀rẹ̀ o mọ́ o orúkọ Jésù rẹ o.

Jesus our Lord. Ẹni ẹ̀rí. You have testimony. Ẹni ẹ̀rí. You will have testimony. Láti bá Ọlọ́run rìn. To move with God. Láti gba nǹkan kan lọ́wọ́ To receive something from God ọgbà kéèyàn mọ tó ń ṣe. you have to know what you are doing. bí èèyàn bá mọ tó ń ṣe. if you don't know what you are doing. you may not achieve anything from God. kọ́ ẹ̀kọ́. learn lára bí ọ̀pọ̀tọ́. from the fig tree. mo ní àwọn aránṣẹ́ Ọlọ́run. I have ministers of God. ó jẹ́ pé Ọlọ́run kọ́lé náà wà for eighteen years. they are at Ọlọ́run kọ́lé for eighteen years. wọn ì gbàdúrà. you don't pray. tẹ bá ń gbàdúrà. whenever you are praying. wọn máa wò báyìí. they just be staring at you. tẹ bá gbàdúrà tán. When you are done praying, but people believe that they are on the mountain, but they are not praying there. 18 bẹ́ẹ̀ ni wherever you go for prayer. you have to be serious as touching what took you to that place if you are not serious about what you are going through God can be moved. mo fẹ́ sọ mi pé màá ní gbogbo àwọn tí wọ́n máa wà mẹ́rin tí wọ́n wá ibi àdúrà kan bá mi lé wọn dànù. Come along. People in the auditorium that doesn't come for prayer, they should help me to send them away. This is a place of prayer, house of prayer. It is not a place to sleep. No. I am praying every day. Mo ń Every moment. And I'm also reading my Bible every day. lágbára Ọlọ́run. mo gbàdúrà. I pray. àwọn agbára tó jẹ ìlàkàkà rẹ. powers that are consuming your efforts. iná sọ lára wọn. I will consume them. Amen. agbára tó ń jẹ ìlàkàkà rẹ. the power that is consuming your effort. lórúkọ jésù iná sọ lára wọn. either consume them now. àwọn kan ń ṣiṣẹ́. some people are working. bẹ́ẹ̀ wọ́n rí kankan kojọ torí àwọn agbára kan jẹ. but they have no saving because some powers are consuming it some are selling goods. but they don't have leftover. they are helping them to buy their goods they don't have anything because of the power that is consuming their efforts. some people they are civil servants. wọ́n twenty five years. and they spent twenty five years there they didn't buy land. because some powers are consuming their efforts. some travel out they are working over there. but they have no record of achievements because some powers are consuming their efforts. some people they are praying they are trying but they have no result because some powers are consuming their prayers some are fasting some are consuming their fasting ọwọ́ mídíánì lè sí Israeli. tó tí wọ́n bá ń jẹ ìlàkàkà èèyàn. if they are consuming someone's effort. ẹ sà wọn kàn jẹ èèyàn máa ṣe sá. such a person will labour in vain. ẹ pariwo Jésù. shout the Lord in the name of Jesus. kí ni tí ayé lò láti jẹ gbogbo ìlàkàkà mi. whatsoever the word is using to consume my effort. olúwa ti iná bọ̀. ó lọ sẹ́ni tàbí lọ́ọ̀sì. olúwa iná bọ̀. ó tàbí lọ́ọ̀sì. oyoyoyoyo olúwa ti mọ̀ olúwa ti Thank you sọ́nà. jẹ́ let me explain to you. you may not comprehend things of the spirit of times. you may not understand tẹ bá tọ bá pé tóun wá ọgbọ́n tìwé lòun wá. if you are using your ibi tí educational mentality. ibi tí aláǹtakùn burú sí wọn kọ̀ọ̀kan tí ọ̀dà nípa rẹ̀. they won't write bad things about spiders. if you want to use your level of literacy. gbogbo tó ń ṣe yẹn tó fi ń hùwà burúkú yẹn àwọn tó kó create nǹkan ni. to them it is creating things. ohun ẹ̀mí ni mò ń sọ. but I'm talking about spiritual things. spiritual ones will comprehend so tó o ti sínú ẹ̀ if you are not in the realm of the spirit. o understand àwọn nǹkan tí mò ń you can't understand what I'm explaining. tí bá fẹ́ sọ nísìnyí pé ejò. if I want to talk about snake. Oka pé n ló ń bí aláǹgbá. that gives birth to lizard. pé n ló bí ọ̀pọ̀lọ́. frog pé n ló bí that gives birth to viper. ó sọ pé lizard ni. you say is a lizard. aláǹgbá náà pé bó ló ṣe jẹjọ. Now, why is there snake. ó hmm, yes sir. so olóbi. So, àgègè olóbi gbogbo wọn evil scorpion ṣùgbọ́n tó bá mú ọ̀ká tó ti gbé ẹyin mi tán tó ti kó ẹyin ara rẹ̀ mi tó ti dọ̀mọ́ lára tó bá mú wọlé tó bá lọ kámpù ẹ̀ sínú ilé ibi kámpù ẹ̀ sì yọ tí ó bá tẹ ẹyin yẹn bá dọmọ tí wọ́n bá jẹ ọ̀ká yẹn tó bá kú tó bá wọ́n ràn tí wọ́n bá jẹ jáde tán ó ní gbogbo àwọn kan tó ká bí ní ẹ sọ wípé ọ̀ká bí máa ń lẹ̀ so òun gangan ò ní agbára láti ru ọmọ yẹn bí. he doesn't have power for safe delivery. làwọn àgbàlagbà pé ọmọ inú ọ̀ka. that's why they say the children of Cobra. ṣùgbọ́n tí wọ́n bá ń sọ ní ìsìnkú lóbíẹ́lẹ̀ lóbíẹ́lẹ̀ ọmọ sọ pé ó kọ ń jẹ́ léèbórè náà. but you be saying this is the name in English. tí bá ní ẹ̀yà ejò ẹ̀yà ejò lálàǹgbá ó ní kéèsì ẹ̀yà alàǹgbá. you be saying this no there is a lizard not a rapture. understand the language. you have to understand my language for you to know where I'm going so tó o bá ti sí nínú if you are not in the realm of the spirit what i'm saying you can't understand you will be using your level of literacy and i'm telling you the species when i'm talking about species of bird. mo wà lórí òkè. while on the mountain. mo ń bá yàn i was conversing with someone. mo ní ẹ̀yà ní àwa èèyàn. mo ní sọ̀rọ̀ pé mo ń bá yàn sọ̀rọ̀ pé ẹ̀yà omi ni ọ́. i said do you know you are the breed of water. ó ní ẹ̀ he said hi. mo lẹ́yà omi ni ọ́. mo ní kò mo lórí ti wà láti dán omi tó lọ wẹ́gbẹ́ omi lọ tó bá ti ń jẹjà àrọ́jù. that's why it is if you go to catfish you go to marine world àṣà àṣùwà. ìgbà tí ẹ̀rùn bá dé ọ̀rọ̀ rẹ̀ máa ń wá. during dry season you be wild torí inú oòrùn la fọ̀rọ̀ rẹ ti torí ẹ̀yà ọ̀run ni because your word is in the sun. ọkàn wa dúró one was standing. mo pétérù. I said this is the word this is the tribe of Peter. a wà lórí òkè kan ní ọjọ́ mi. we were at ọjọ́ monday. ó ní pétérù bó ní ẹ̀yà I said you are that of rock. ẹnìkan wá kí ni ẹ̀yà ti òun gbọ́lé mi ọ̀sán kankan. tẹ́lẹ̀ bá pa ohun àṣàrà dọ́nù. ọkùnrin kan wọ́mọ ọwọ́mọ wọ́mọ wọ́mọ kò bímọ títí tí kò ti bímọ mo sì ń gbé gorí òkè ah, ìrántí ah. ọlọ́run àjọ gorí òkè àwọn àgbàdo olúwa ìgbàgbọ́ alẹ́ mi kan olúwa ti tilẹ̀ yóò bímọ ẹ̀yà Abrahamu ni. God shall leave you give birth from the tribe of Abraham. ó sì ọmọ Yorùbá ni o. èyí Yorùbá mà. So, so ọ̀rọ̀ ẹ̀mí ni mò ń sọ. What I'm telling you is spiritual. You can't get what I'm saying if you fail to compare. Forget about your level of literacy. The Bible even condemns it. The Bible says it kills. Ṣùgbọ́n ẹ̀mí. But the spirit. Ní sọ ní di àyè. Gives life ẹ eh, bẹ́ẹ̀ when it comes to education forget it. you have your degree but in the realm of the spirit which is we come to wherever you are bébí wọ́n dẹ̀ tẹ̀lé tàbá fẹ́ wá bọ́ọ̀ they teach you when you're in school that witches can come to you. this is the channel of course you can be taught because it's spiritual. o ò lè gbẹ̀yàn lọ kóòtù. you can sue somebody to court. and you are accusing is attacking your dreams. Oh, but he ti here. Oh, o gẹ́ẹ̀tì ibi tí mò ń sọ mo I am talking about spiritual matters. Don't be carnal. If you in the spirit, you understand what I'm telling you. I don't even care about the names given to them. ìgbà wa kàbé bí ọ̀ka but if I mention them. ọ̀ka ò you realize that truly it can survive. kéèsè ọmọ he too give birth to two hundred children not even two fifty. so ẹyin you can yẹn. one night I'll be rí ọmọ bíi fifty àbí kí ni tó máa jáde rẹ. fifty children can be there ẹyin ẹ̀ lọ́dẹ̀ dùn jù. and his egg is the sweetest out there. ẹ̀nàwó yín sà. lift your hands sir. àwọn wo ló ń jẹ làálàá mi. who are those consuming my apple. kí mo fi dàbí aláìmọ̀ ṣe. they have told me to an incompetent fellow. ọlọ́run àwọn apostles. the God of the apostles. ẹ bá ń kọlù wá. help me to smite down. pray.

Thank you. gbọ́ Yorùbá síra wa. this Yorùbá language. nígbà tó ló dá wa kọ̀ sọ pé ẹ̀yà Yorùbá. when God created us he said the tribe of Yorùbá. ẹ̀yà ni gbogbo èèyàn. Hmm. o lè dé orílẹ̀-èdè míì gan. even if you travel to another nation. tí kì í ṣe Yorùbá yìí. and they are not speaking Yorùbá. you can see tribes that are speaking Yorùbá there. uh whenever i am giving you spiritual explanation understand what i'm saying spiritual. inú èkúté when it comes to roads they won't help you to gather things mm. they are consuming harvest. ẹ mọ wà ẹ dá wà ẹ dá àfẹrùfẹrù wẹrù wà àfẹ wà ẹgbára epo ṣe wà àgó àgó òun ló ní kọ́lọ̀ méjì òun ló ní dúdú àti funfun funfun orí funfun tó àgó wa ẹ̀lìrí wà epo olóṣè àṣẹ wà olórógbò wa àfè. gbogbo wọn all of them. ohun tẹ́ ni wọ́n fẹ́ jẹ kó tó wù. they want to eat what you planted before they germinate. Ah, kéèsè nípa àtọ̀rọ̀ mi àti wàásù mi kéèsè ọgbẹ́ ènìyàn. tí a fi yìnyín lọ́kàn padà. tí a fi yìnyín lọ́kàn padà. ìfihàn mi lè mi ń sọ nípa ẹ̀ àti ti agbára kéèsè ìgbàgbọ́ yín. ẹ má dùn ọ̀nù ọgbẹ́ èèyàn ẹ wọnú ẹ̀mí àtàgbà ọlọ́run. à ń sọ̀rọ̀ ọgbọ́n ọlọ́run láàrin àwọn tó pé ni kì í ṣe ọgbọ́n ti ayé yìí. kì í sọgbọ́n ta yé. àbí ti àwọn olórí ayé yìí. àbí ti àwọn olórí ayé tó di asán. ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n ọlọ́run. à ń sọ̀rọ̀ ọgbọ́n ọlọ́run. ní ìjìnlẹ̀. nínú ìjìnlẹ̀. àní ọgbọ́n tó farasin. àní ọgbọ́n téèyàn gángan ò gẹ́ẹ̀tì. ètò ọlọ́run ti lànà sílẹ̀ sáájú. ètò ọlọ́run ti lànà kó tó di kó dá ayé wa. ẹ nawọ́ lift your hands. èyí táwọn olórí ayé gan ọmọ. nítorí ìbáṣepẹ́ ìbáṣepẹ́ wọ́n ti mọ̀. wọ́n ìbá ti kan olúwa ògùn ọmọ àgbélébù. wọ́n àbá ti kan olúwa mágbélébù. nawọ́ rẹ. crucify the Lord lift your hands. Kí ni tí wọ́n fi ń jẹ àkójọ mi? What are they using to consume my service? Kòkòrò ayé tó jí àkójọ mi. Every evil local has consumed my service. Fire consume me. Olúwa ti

tó gbàdúrà sà ẹ̀yin ìfẹ́ ṣiṣẹ́ kọ̀ sàkójọ. Tòbí yẹ working you have no savings. Torí ìdì ìdì tí Ọlọ́run sọ nípa ẹ̀. Eagles that God was talking about. Àṣà ni o. It's ah, also a species of eagles. Tí máa ń gbé àjẹ́. Ẹ là sá nà. That's all ẹgbẹ́ kọ́lọ̀ kan ló ní ìdí tí mò ń sọ nípa ẹ̀ ìdí tẹ̀mí wọ́n sọ ẹ̀ ìdí yìí ìwé kọlẹ̀ yìí torí bí ìdí bá fò sí gíláàsì mọ́tò yìí ọ̀fọ̀ hmm. tí ọbẹ̀ ilé ń lọ tọ́bẹ̀ eré ọpọ́n lọ tọ́bẹ̀ fò àbá gíláàsì ẹ̀. if eagle centers on you it will break your glass. agbára rẹ̀ ju agbára igun tí ń fọ́ gíláàsì lọ́nà Kaduna lọ. his power spread out of culture. tó bá fò bí ní ìsìn ó lè gbé wàsá. you can't stay where you are. because ó ń gángan òjò báyìí lọ. because it's as far as this. agbádá àyẹ̀kọ́ kan tó báyìí ó sì wúwo òun ò jù báyìí lọ kékeré níbẹ̀ hmm. tí fi ń gbé gbà mí gbé tírélà tó sì balance oníjẹ́ olúwa sọ wípé tọrọ dúró lọ́rùn ó fi yẹ dànù bàbá dúró lọ́rùn for three months ó gba àwẹ̀ ó lè kó lọ́rùn. stay in and fast for three months. ó gba àwẹ̀ ó wá rù ìyẹ́ mi padà. and go through metamorphosis new freedom should come upon you and fly twelve days asálẹ̀ gba àwẹ̀ ọjọ́ kan cannot fast for a day èdè ẹ̀dẹ́yìn sọ ló kọ èdè ọlọ́run sọ ló kọ yàtọ̀ ẹ̀dẹ́yìn sọ ló kọ. ọ̀pá máa bí ẹyin ojú bí ìdíje ru ìtẹ́ rẹ̀. bí ìdíje máa ń ru ìyẹ́ rẹ̀. tí rá bàbà sórí ọmọ rẹ̀. tó o bá rá bàbà ó lè gbé ọmọ rẹ̀ sí ìyẹ́ báyìí. ìyẹ́ apá rẹ̀. tí iná ìyẹ́ apá rẹ̀. tí gbé wọn. a fi ìyẹ́ gbé ọmọ àwọn ọmọ rẹ̀ tó bá jí ọmọ mẹ́fà ló bí yóò kó wọn dà sórí ìyẹ́ yóò dẹ̀ gbéra kò ní mi apá yóò nà apá báyìí yóò dẹ̀ gbé wọn fò ó lè gbé wọn lọ Àbújá ó dúró síbẹ̀. and stay there. bẹ́ẹ̀ ni olúwa nìkan sí àmì náà ẹ̀nàwó yín sà. lift your hands. Mo ń sọ̀rọ̀ ẹ̀mí. I'm talking about oh, spiritual things me. but you don't understand me. Ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n ń jẹ sẹ́yìn. You are working but you are consuming your work ẹ pariwo sa. shout aloud sa. àìsàn ní jẹtẹ lomi. sickness wey consume some people sorrow. ó ti customer doctor. he has become doctor's customer. doctor báwo ni. in doctor greeting. ogun ti wọlé sa. bá tú àṣẹ ìta. doctor tó ti dọ́ ọmọ ẹkú tọ́ mẹ́ta. How are you? Ah, ẹ kújọ́ mẹ́ta. Àgbàgbàjà ah, ni ẹjẹ́ ẹjẹ́ wọn máa wọlé bọ̀. It is my client. Come in. Bí lọ́ọ̀yà bá ti dán ọmọ ogun ti wọlé. Ah, ẹ kújọ́ mẹ́ta bó ní ẹyin ní ẹ̀mọ̀ pẹ̀lú. You are the one. You are a good customer. Because you are using to eat. Shout. Baba, mi ò. My father. One thing dear, Whatsoever that is consuming my sources. Ẹ bá ń ti iná bọ̀. Send it to place. Hello. Hello. Hello. Hello.

tí mo bá ti sọ fún ọ pé ẹ̀yà nǹkan. whenever I tell you about species of anything. ó ní nǹkan mà pé ibi tí mò ń yà lọ́pọ̀. know that where I'm going is not. pé kankan ni ẹ̀yà tí n ń dàpọ̀ ẹ̀yà lọ. when I'm talking about species of things. ẹ̀yà lọ ẹ̀yà ẹja òjijì ẹ̀yà ẹja ganku ẹja ganku ò nílò kó tóbi tóbi apá olùjú kí n báyìí lọ ẹ̀tọ́ bá gan ọ ò ní sùn o ojú oorun lẹ lè sùn tó bá kàn ọ́ la gan ọ lẹ́ẹ̀kan.

ọ̀jẹ̀kọ méje bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe ń bẹnu èèyàn náà ẹ̀mí ejò ní ẹbẹ ẹgbẹ ọmọ tó ní ẹ̀mí alágẹmọ ní bẹnu oníjó ni mo sọ lánàá pé alágẹmọ ọwà agẹmọ wà alágẹmọ ó sọ wọ́n wátawàta agẹmọ chameleon nawọ́ rẹ̀ nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé e-, efrata hmm. efrata ìwọ sí kọ́ ni efrata efata efrata ìwọ sí bí èsì ọ̀run sí not ever be open efata efata efrata wá efrata èso tó pọ̀ plenty fruits ní efrata that is the name of efrata èso tó pọ̀ níbi tí èso tó pọ̀ wà where we have plenty fruit ní efrata tílẹ̀ bá mú èso tó pọ̀ jáde wọ́n ní efrata efrata bí opo wọ̀ṣí efrete odò tó jáde láti israeli wá bethsaida adágún etí odò bethsaida omi tí ń bẹ nísàlẹ̀ ilé. The water on the ground of the living. Lift your hands bóyá ọba lọ Jerusalem tó máa rí kó tó lọ Bethesda ó lọ five hour lọ five hour padà wọ́n lè gbé ọ lọ Bethesda ọkàn sọ step lọ sáà nílẹ̀ pé mo dúró létí odò Bethesda mo ránṣẹ́ jáde sáyé rẹ because of understand it. because you don't understand it. ọ̀rọ̀ ẹ̀mí ni. it is spiritual. kì í ṣe ọ̀rọ̀ ara. it is not Ghana. gbàdé gẹ́sìmánì tàbí gbàdúrà. to pray. and the said he is getting it. oníbẹ̀kọ́ yìí. I said no wọ́n nínú ilé ni mo níbẹ̀ kọ́. they said it's this place i said no it is not. mo ní ká sọ fún bíṣọ̀bù pé. i said the bishop should be informed this is not gentleman. Okay. The later said okay. Is that the other side. àwọn ti pàbẹ̀ tẹ́ sanwó tẹ́ bá fẹ́ wọ. but if you want to enter there you have to pay. ẹ̀wọ̀n ní màá fún yẹn lówó. i said don't worry give him money. ẹ ó kùbì jésù ti gbàdúrà gàgà. of where jesus pray. wọ́n wá lọ bẹ̀. they went there. ẹni tó lọ bẹ̀ gbẹ́dọ̀ pé bóun ni mo ṣe máa mú wọn wò how come wọ́n wá sí i àwa wọ ọbẹ̀ lọ àwọn pétérò lẹ́nu ọ̀nà òun wọnú gbó lọ́lọ́ọ̀lọ́hùn so ibi eléyìí tẹ́ lọ fi hàn mí one plot me. you ní òbòdẹ́ni lọ́fẹ̀ẹ́ wọnú gbó lọ bẹ́ẹ̀ nìkan wọ́n jọ dúró ń bẹ̀ ni they were both there. ẹbẹ yẹn la ọ̀pọ̀lọpọ̀ ń yípo tí ó dẹ̀ padà. for that place the morris you go there if you don't know your destination they will convince you what i'm saying is spiritual i am not being carnal spiritual ones we understand my language lift your hands. o ti ayé jìnnà. wàrà wàrà wàrà nínú ayé rẹ. from you. gba gbogbo rẹ pa. ẹ dẹ̀ rí i pé lọ́gẹ́ tá a wọ bẹ̀. the moment we enter there. tá a dẹ́sẹ̀ débẹ̀. na we step into the place. o mẹ́ta lọ ṣẹlẹ̀. three things happen. ní under two hours. láàrin wákàtí méjì. lójú ẹsẹ̀. immediately. òjò bẹ̀rẹ̀. it started raining. lójú ẹsẹ̀. immediately. òjò stop. the rain stop. o òtútù bẹ̀rẹ̀. and we were cold. ó mú gbogbo ènìyàn. we were all cold. lójú ẹsẹ̀. all of a sudden. òtútù stop. it stop. ooru bẹ̀rẹ̀. and the sun heat. it became sunny. bọ́ ọba ti mọ ibi tó ń lọ ibi abẹ́ darí ẹ̀ sí ni wọ́n darí ẹ̀ sí. you don't know your destination and we'll mislead you. the world is not ready to give you what you desire what you demand also they give you if you refuse to demand they are not ready to give you anything. ẹnáwó yé sá. lift your hands up authorities release. gbogbo ọ̀fọ̀ ajẹ́ni. every arrow that divorce in your life by your side. akelu ede yeme kebada ade yeme ru gegede yema kaba ade yeru egegede yelu kede. in the name of Jesus. sí ọ. authority located. owó aṣọ ní dèrò ẹ̀yìn. the end of backwardness. owó yẹgbẹ́. prayer. amen. amen. o fẹ́ ṣègbéyàwó nígbà kánà Galilee fún àwọn èèyàn sixty something. I do sixty something people. fifty something marriage that's one hundred and twenty something people. yes sir. wọn mọ fẹ́ ṣègbéyàwó nígbà tí mo ti ní kó lórí àwọn ọmọ náà ẹ lè ah, lo ọ̀lù kan mo ní di omi ti di ọtí wáìnì ibẹ̀ ni mo fẹ́ lò wọ́n ní wọ́n ṣe prayer ń bẹ̀ mo ní ẹ sọ fún wọn wípé táwọn tó ń ṣe prayer fún mi ní wàyàn ní àbáwá ẹ fún bíṣọ̀bù lówó. give bishop money. pé kàn fi ránjẹ sílé. to buy food stuff. mo fẹ́ gbàdúrà ní. I really want to pray there. gbogbo bá a ti ń wọlé gbogbo àwọn tó wà ń bẹ jáde. the moment we enter people over there. ká tó parí gbogbo wọn ti kún ẹnu géètì níta. Mm-hmm. and they were at the gate before we ran up. wọ́n they actually know where they're going. and I also know where I was going. èmi ọgbà kéèyàn divert. I didn't allow them. to divert from my path because I know where I'm going. nígbà mo parí ń bẹ̀. when I was through. ohun tí bísọ̀bù yẹn the bishop came to meet me. ó kó wáìnì and gave me two bottles of wine. tó jẹ́ fruit wine. fruit wine. láti fi hàn bí jésù ṣe omi wine. just to prove that. here is the gift that I have for you. Yeah. don't understand where you are going to they can lead you to anywhere. ó bá mọ ibi tó ń lọ wọ́n lè mú ẹgbẹ́ ibi tó bá wù wọ́n. Nawọ́ rẹ sà. Ẹ tún pariwo. Kí la ń lò láti jẹ gbogbo àkójọ? Wọ́n náà gbàdí ní sùúrù to consume my service. Yóò jẹ́ ńlá kójọ. Their industry from having service. Olúwa ti náà bọ̀. Wọ́n lọ sọ́dọ̀ tẹ̀ Hola, repeat the prayers. somebody asked me. why tẹ ẹ why did you give. ẹni yellow. the bishop money. to buy food. sílé. food store. why tẹ ẹ why did you give. àwọn ọmọ àwọn the sons of prophets. one thousand dollars mo wá ṣàlàyé fún I explain to them. nígbà Abraham ń bọ̀ wá. when Abraham was coming. ó pàdé Jésù he encountered Jesus. Melchizedek. Mm. which is Melchizedek. tí ò ní bàbá tí ò ní ìyá tí ò ní ìlú tí ń lọ. no trace of parents. ọba Sálẹ̀mù. the king of Salem. ọba Sálẹ̀mù rí pé. the king of Salem realized. ó ti rè é. he was weak. ó fún ní búrẹ́dì. he gave him bread. ó fún lákàrà. he gave him bread to eat mẹsẹdẹkẹ ọba sálẹmù ó mú oúnjẹ ó oúnjẹ àtọtí wáìnì jáde àti ó wáìnì fún un ṣe àlùfọ́ ọlọ́run ọ̀gá òkú. jésù gangan ti di pé ó ti rẹ̀. jesus realized he was weak already. ọlọ́run fún ní oúnjẹ àti wáìnì. he gave him food and wine. gbà tí abraham wá jẹ tọkàn rẹ̀ balẹ̀. when abraham heard it and he became so man he paid his tithe to him. ọwọ́ àfúrè fún and he blessed him. ọ̀ṣági lọ́gbẹ́ ọ̀ṣàgùrọ̀ lọ́fà ọ̀kan ṣe ire làá fi yín re ire làá fi yín re ire làá fi yín re àwọn tó fẹ́ fi rẹ́ ìsọ̀ gbàdúrà fún wọn. if you want to cause did you pray for them. ẹni tí ń rìn ò sọ gbàdúrà kọ́ lọ́nà dáṣọ the parents is wicked. Did you pray that God should enclose him? Ẹni ó ní di five thousand so tó bẹ́ẹ̀ pé ó ní ten thousand lọ́wọ́ tó yọ five thousand kó fi lé lọ́wọ́. The person that was in the five thousand yọ ten thousand give up ten thousand. You are saying I don't not your child you shall be called. You have to start from the beginning. Nawọ́ rẹ̀. Lift your hands nígbà yẹn ni òun náà wá súre padà. that was when he blessed him. Yes, sir olùkókó sí ni ọlọ́run ọ̀gá ògo tí ó fi àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́ wọ́n dá ìdá mẹ́wàá gbogbo fún ọba sódómù sódómù sì fún abraham pé dá àwọn èèyàn fún mi kí o sì mú ẹrù fún ara. ó lóun ọ̀fẹ́. abrahamu sì wọn ọba sọdọ̀ pé mo ti gbé ọwọ́ mi sókè sí olúwa. ee gbà kankan kọ́ mọ́ bá sọ wípé. kọ́ mọ́ bá sọ pé wọ́n lọ sọ mi dán lọ́rọ̀. mo wà ókè. I am okay. àti pé ẹbí kì yóò mú nǹkan tí ń ṣe tirẹ̀. yóò máa wù pé mo sọ abrahamu di ọlọ́rọ̀. no mo wà ókè. he said I am okay. lift your hands. Àṣẹ jáde. Authority is released. Orere tí ọ̀tá jí kó lọ. Every good in the enemy has stolen. Gba gbogbo ẹ̀. Recover. Ẹ̀nàwó yín síwájú. Stretch your forward. Ẹ̀kẹ́. Show. Orere tí ọ̀tá gbẹ̀ lọ́wọ́ mi. Every good in the enemy has stolen from me. Mo gbà padà. I recover it all. Mo gbà padà. I recover tágbára wà ní ó gbà padà ó gbà padà ó gbà padà ó gbà padà. Thank you.

Jesus our Lord. Hmm. Ẹ gbà lẹ́ẹ̀kan sí. He once again the book of Joel two twenty one. chapter two verse twenty one. yóò mú ọdún wọn ní padà. ọdún kìíní padà. àbí o ti wà ní panakula ni. má bẹ̀rù. má bẹ̀rù. ìwọ ilẹ̀. ìwọ ilẹ̀. dẹ́nu rí ó dùn. ilẹ̀ máa yọ̀. bí ó sì yọ̀ máa yọ. olúwa yóò so ńlá. olúwo ẹnìkan ń mi. somebody is listening to me. olúwo so ńlá. kódà kí oṣù ìtò lọ. before the end of this month. olúwo sọ ńlá láyé. kí oṣù ìtò kẹrù wọlé. before this month runs out. mo kéde. àyà náà. olúwo sọ ńlá láyé. kí oṣù ìtò kọjá. before the end of this month. olúwo sọ ńlá láyé. arán mi sí ọ. àyà. Olúwa sàn lálàyé. The Lord will do a great thing for you. mi sí o. I have a message for you. Olúwa sàn lálàyé. The Lord will do a great thing in your life. mi sí o. This is your message. Olúwa sàn lálàyé. The Lord will do a great thing in your life. mi sí o. I have a message for you. sàn lálàyé. The Lord will do a great thing your life. Ọyọ ọyọ ọgá ọgá. Má bẹ́ẹ̀ ẹranko ìgbẹ́ pápá oko agéjù igi èso fẹ́ so èso báyìí igi àjàrà náà fẹ́ so ntágbára rẹ̀ ká igi ọ̀pọ̀tọ́ máa so jáde ẹjẹ́ nu yín ó dùn ẹ̀yin ọmọ sí ẹ̀yin ènìyàn ẹ máa yọ̀nú olúwa báyìí torí yóò fi àkọ́rọ̀ òjò fún yín bó ti tọ́ gbàdúrà gbogbo rere tó bọ̀ sọnù every good you tẹ̀lé with interest gba gbogbo ẹ̀ padà. ìrànlọ́wọ́ tó sọnù. the lost are. let tẹ̀lé tẹ̀lé with interest gba gbogbo ẹ̀ padà. ìyanu tó sọnù. the lost miracle. let tẹ̀lé tẹ̀lé with interest gba gbogbo recover àṣeyọrí tó sọnù. the lost success. tẹ̀lẹ́tẹ̀lẹ́. with interest. gba gbogbo ẹ̀. recover lẹ́tà ayọ̀ tí wọ́n gbà lọ. the letter that they collected. ó yẹ gbà á. receive it. iṣẹ́ tí wọ́n gbà lọ. na what they taking away. ó yẹ gbà á. receive it ọmọ tí wọ́n gbà. the child they taken away. ó yá gbà. receive it. ọkọ tí wọ́n gbà. the husband they taken away. ó yá gbà. recover him. ìrìn àjò ògo tí wọ́n gbà. the journey they bring they taken away. ó yá gbà. receive it. àlàáfíà tí wọ́n gbà. sound they taken away. ó yá gbà. receive it. ayọ̀ tí wọ́n gbà. joy they taken away. ó yá gbà. receive it. àṣeyọrí tí wọ́n gbà. success they connected. ó yá gbà. receive it ọjọ́ ayọ̀ tí wọ́n gbà. the day of joy they connected. ó yá receive it. ó yá receive it. ó yá receive it. ó yá gbà. receive it. yóò mú kí òjò rọ̀ sílẹ̀ fún yín. òjò rọ̀. àkọ́rọ̀ àti àròkúrò òjò. àkọ́rọ̀. òjò gbòjò. yẹ́sà àti àròkúrò òjò. àti òjò gbẹ̀rùn. yẹ́sà ní ni àgbẹ̀ Ojo dáko. Ojo maru. O màrú òun ni wọ́n fi fọ́n ata. Hmm. is what they used to plant pepper. nígbà tí òjò àkọ́rọ̀ bẹ̀rẹ̀ tán ní March wọ́n gbin àgbàdo nígbà òdìjú àgbàdo gbó it will be right to be harvested. I told you the other day. they should don't worry. The sugar comes to eat. By next week Tuesday, we'll go there and harvest it. Next week, they see a big pot there. If you want to eat it, they go and harvest it. And they will put the pot with family. it. Every oh, canal, oh, you will eat out of it. My wọ́n lọ wọ́n tó lọ fi mọ́tò gbé wájọ́ kejì. the following day they go down first street yóò wà ń bẹ ẹni tó bẹ jẹ yóò tún yóò tún lọ kùtù bẹ́ẹ̀ lọ wájọ́ kẹta wọ́n tó lọ. the following day they go down to our first street. yóò lọ padà mo tún wá lọ pa bìkan mo tún dálẹ̀ lọ yẹn tó tó bí seven acre so ó di oṣù kẹfà kí wọ́n keje kí wọ́n tó gbìn yẹn ìyẹn ló máa bá ẹ̀rùn jáde ó ní àròkúrò jù. Thank nawọ́ rẹ̀ ẹnìkan béèrè pé nígbà tí wọ́n lọ ka báíbù tí wọ́n lọ kọ́ àwọn disciples. why lecturing the disciples. ó lè gbọ́ máa lọ bẹ́ẹ̀ o. and you still go to site how come you still venture into farming. I'm into farming. mo sáfẹ́ kí gbogbo ẹni tó yí mi kó rẹ́rìn. I just want everybody around me to smile. wọ́n máa dẹ́ fi bíi five acre ti máa gbó jẹ. ẹ má bí ìdí the making babies annually ìdí tí mi ò ìdí tí mi ò fi kó àwọn disciples lọ pé. the reason why i'm not telling disciples to go there. ẹwà ẹja jọ lóko ìkájọ sẹ́ńbẹ̀. follow me to my father's house go and work there today. the reason why ni pé ìdíre. ènìyàn ni ọ. yà èyí màá bí. ènìyàn ni mí. ìmọ̀lẹ́ ẹ̀yin tẹ bẹ́sẹ̀ ọdún tàtẹ̀ yín tẹ tẹ̀tẹ̀ wọlé. disciples that we ordained and new disciples. ẹ máa lọ bí five hundred and something. you should be five hundred and something. ìbálẹ̀ sòdó ìka lọ títí okó bẹ̀. if i want to lead you to the farm and work. you see how he use all in his farm. I decided to take the ground by myself àwa ti yàn yín àwa sọ fún ọ pé tó bá ti ṣe ṣe náà tó bá jáde mọ bí wọ́n ṣe know how to make provision for your house and your disciples They are part of your house and do for you to learn that o gbúdọ̀ pèsè for people around you and under you ò mú yín lọ. I'm not taking you there. mi ò mú yín lọ. I'm not taking you there. kí ẹ̀mí ènìyàn má bàa wọnú so that flesh spirit will enter to you. and you say he want to turn us to labourers. o ti yẹ mo de ń sọjú orí afẹ́fẹ́. the way I minister online. wàá débẹ̀ wọ́n á yin lọ́hùn. they will praise God. máa pe àdúrà. I will need prayers. and I will need níjẹ́ olúwa bá mi sọ. ìdẹ́gọ́tò. kò sọ fún mi pé ìwọ o it is a you sì máa máa gbé àkáǹtì ibẹ̀ o tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ whenever you want to start you must display your account number tí mo tẹ́lẹ̀ tí mo gbá àkáǹtì ibẹ̀ if I display it in the morning and evening are you selling goods àbí tó bá jẹ́ ń tajà gan even if you are selling goods èèyàn ni ọ́ àwọn pastor is part of being human you can sell oh, this pastor they started again, against so ó oh, ní concentrate lórí àdúrà mọ́. you won't concentrate on your prayer. I won't focus on prayer as well. I'm saying oh Lord please let us see their kind of man. sons and daughters of prophet kí ìdìrí prayer with money Keep n tún yìí tún tún mi. gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́mọ. àwọn divine voice again. what I want to connect is what I will be thinking. but for you and I to be connected. forget about money. holiness yẹ better owó your holiness is better than your money. àṣẹ jáde sí ọ. Authority locate you. Èrú èké da yálé màrú àdá. Ah, in the name of Jesus. Èké da yálé màrú àdá yálé màrú àdá. Abba Father. Elu èké da yálé màrú àdá. Almighty God. O ti ayé gbà lọ́lọ́wọ́. Whatever the word has collected from you. Olúwa dàgbà dàgbà. The Lord restore it to me. Amen. Amen. Àbí ta ni mo mú lóko nínú ẹ̀yìn ìdìbò? Disciples, have I taken to the farm before? ẹ eh? eh, tí ì mọ bẹ ah, mo fẹ́ kágbàdo ògbó tó mú yín lọ bẹ̀ ni bí tẹ bá ti fẹ́ jẹ kẹ́ ẹ lọ bẹ̀. Hmm. mo fẹ́ kó gbó màá sẹ̀ wá mú yín lọ. I will not take you there. ìtí ó ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la. What will happen tomorrow morning? Mo máa ní òye rẹ̀ lónìí. I want with understanding today. Màá wá clear ọ̀nà mi kí n lè bá máa lọ jẹ́jẹ́. I will clear my path for me to have my way. Màá ṣe kankan. I will do something. Láti kọ́ ọ lẹ́kọ̀ọ́ pé wọ́n náà máa ṣe kankan tọ́lọ̀ bá ti fọ́ lórí ọ̀fẹ́. That any grace you have do something out of it. Màá wá ṣèṣe lájẹ oyè wípé. I will pray to you. Kẹ́kọ̀ọ́ lára gbé ọ̀pọ̀ Learn from my fig tree. Tẹ́ ẹ bá ti rí igi ọ̀pọ̀tọ́. Once you see the fig tree. Tó bá ń ruwé. With leaves. Tó bá ti ń yọ ẹ̀ka tuntun. bringing forth new branch month of October. Hmm. Then dry season is fast approaching. Kórè. You must be prepared for harvest. If you don't harvest. Ẹyẹ àparò ọ̀jẹ̀. Hmm. So ẹ máa lọ ṣe àbà. Ẹ kò ní kí làparò. Square. Ẹyí àparò ọ jẹ. Square we consume them. Ẹyí àparò bá wá jẹ. If they are being consumed by square. Òsì ń tọ́ fẹ́ sọ pé tó mú bọ̀ rèé. Ìwọ́n àti bẹ́ẹ̀ tí. O gbọ́dọ̀ máa ṣe àbà tó sílẹ̀. You must make provision torí tó bá ti ń kórè tán o gbọ́dọ̀ gbìyànjú láti múra next year kó lè bá lé ìdán lórí iṣu tó gbìn torí ẹ̀rùn dé kí èbùrẹ́ ọmọ bá jẹrà nínú ilẹ̀ gbígbóná. so that they won't rot. nawọ rẹ. lift your head. Hmm ẹ gbọ́ báyìí lọ́lúwa sọ. agbára tí ń jẹ iṣẹ́ rẹ àìsàn tí ń jẹṣẹ́ rẹ ẹjọ́ tí ń jẹṣẹ́ rẹ gbèsè tí ń jẹ làálàá rẹ iná gbèjẹ lọ́wọ́. ilẹ̀ ìpakà. Hmm. àti ọpẹ́ wọn ni yóò sẹ̀ jáde pẹ̀lú ọtí wáìnì àti òróró. yóò sẹ̀ jáde pẹ̀lú ọtí wáìnì. àti òróró èmi ó mú ọdún wọn ní padà fún yín. èmi ó wá dá ọdún padà. I will not restore those years. ẹgbọ́n jẹ ọdún mọ̀yàn lọ́wọ́. this will consume years. esu. locust. kò tẹ̀lé mezu. you don't know what locust is all about. àti kòkòrò jewé jewé. kẹ́ńkẹ́ wọn. àti irú kòkòrò kejì. kí ni mo ní ọ̀gá ń jẹ ó ń jẹ kòkòrò tí ń jẹwé. eating grasshoppers sir. kòkòrò tí ń jẹwé. ó ń jẹ kòkòrò tí ń jẹwé. èṣù ilé bí bí ọ̀gá lára ewé. That's why you see chameleon leaves. Kíkòkòrò wa mọ̀ bá àṣà So that the one about chameleon, it will change its color. It will camouflage and be like the color of that leaf. So that you're able to eat that locust oníkọlọ ti ẹbẹ kó lè bá a ní kòkòrò yẹn mú tàbí tínú bá. but to be able to eat that perch. yóò pààrọ̀ kọlọ̀ mọ́ ní lọ́wọ́. but if it's angry can change its colour as well. irú kòkòrò kòkòrò jẹwé àti kòkòrò jẹwé jẹwé kòkòrò kejì àti ẹ̀kẹta tí wọ́n ti jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín ẹ jẹ lọ́pọ̀lọpọ̀ ẹ yó ẹ yìn orúkọ olúwa ọlọ́run yín ẹni tó fi ìyanu bá yín lò ojú kì yóò sì tì ẹ mọ̀ pé mo wà láàrin yín àti pé nítorí wọn ọlọ́run yín èsè lómi ojú ò ní ti àwọn èèyàn mi ọlọ́run lọ́mọ bíi ebi kílókọ mídíà ti rí lúùkù wọn ka jùẹ́lì orí kejì ẹsẹ̀ twenty one ó ṣe lúùkù orí kejì twenty one lúùkù kọ lúùkù ni ẹ̀nà wọ́jà àgbàdo yẹn ni sa àgbàdo yẹn ni sa ṣe pé àgbàdo ọkàn kọ́ ìgbè láti yẹn á di àgbàdo láàrin láàrin àgbàdo lè jẹ́ kí yẹn sìn kẹ́tẹ́. bọ́tò gbé tòmátò. ọbẹ̀ àti pẹ́pọ̀ Ghana. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀mí ọwọ́ yẹn ọmọ. oúnjẹ ti dé wò mí èmi kàn ṣe tèmi tó fọ́nì tó fọ́nì I'm doing funny things. tó fọ́nì tó fọ́nì mo kàn sí mo kàn sí mo kàn sí. I'm doing funny things. na wọ́ rẹ̀. lift your hands. a ti gbìyànjú yẹn kókò pupa kókò Ghana gbogbo yẹn ni mama ẹ sì lè dálé ibì kan o ebi eh. náà ayé eléyìí ni nínú ayé ilé mi i want to fulfil paul apostoli paul the apostle kéde àjàgà léèyàn lórí. he dey put burden on people. that is how he live his life. bó ṣe gbé ayé rẹ nìyẹn. wọ́n wá lọ bàjá. some people were fighting with him. wọ́n tẹ́lẹ̀ are you fighting with me because i am not putting burden on them. He ṣe gbé láti gbé to tèmi. my life this. I'm living my life. Lift your hands. God will help you. Ẹgbẹ́ àánú. Ẹgbẹ́ ìyanu. Ẹgbẹ́ àánú. Ẹgbẹ́ ìyanu. Ẹgbẹ́ ànàlọ́wọ́. Ẹgbẹ́ ànàlọ́wọ́. Ẹgbẹ́ ànàlọ́wọ́. Ẹgbẹ́ ànàlọ́wọ́. Ẹgbẹ́ ànàlọ́wọ́ àgbàdo òjè kí ó bá dájú ẹ lè mà sí i. kí ẹ mi. ọkàn ń pọn ètè lánàá pé àwọn. Ah, ó ti ronú àgbàdo lọ. adégbèlá ẹgbẹ́ gbé bẹ́ẹ̀ yóò ti lọ́ mọ́ já. Ah ẹnna wọ yẹn ìran ọba ní owó wọn gbé yẹn wá ẹnna wọ yẹn. gbogbo ìdúró etí ìdúró etí wa. ẹ lọ nù. ipa kan nílé ayé mi. this war all about impact. pàtó bá ní láyé àwọn the impact you make in the people's lives what matters most. ipa ni. try to make impact. pàtó bá ní ni wọ́n sọ nípa rẹ̀. the impact you make is what they will talk about when you are gone. if you make no impact on earth. o ní value. you have no value. lift your hands. Hmm òtítọ́ fẹ́ sọ fún mi pé you have no excuse to give I want take about someone tí bẹ́ẹ̀ wájú mi tí mo bẹ́ẹ̀ attend sí. What I want to attend to is much. Listen what this parent said about you. I can't listen to such. Because my head is congested. in the word of God. Mo dẹ̀ That is my strength. Okun mi Lift your hands ẹnìkan gbọ́ mi. somebody is listening to me. ó ń wò mí lọ́wọ́. you are presently watching me. ká tó bọ́ sí oṣù kẹfà. before we cross to the sixth month. ó gba ìyanu. ká tó bọ́ sí oṣù kẹfà. before we cross over to the sixth month. ó gba ìyanu. amen. ká tó bọ́ sí oṣù kẹfà. before we cross over to the six months. ó gba ìyá. gbogbo àdúrà tó o ti gbà láti January. every prayer you pray since January. lọ kájú àdúrà. you are not going to speak amen. lọ kájú àdúrà. amen. lọ kájú àdúrà. amen. lọ kájú àdúrà. amen. lọ kájú àdúrà. amen. Ayé rẹ dìde. Your life is lifted. Ayé rẹ dìde. Your life is lifted, man. Ayé rẹ dìde. Your Lord is lift to the man. Ayé rẹ dìde. Your Lord is lift to the man. Ayé rẹ dìde. Your Lord is lift to the man. Ayé rẹ dìde. Your Lord is lift to the man. Ayé rẹ dìde. Your Lord is lift to the man. Ayé rẹ dìde. Your Lord Ayé rẹ dìde. Your Lord is lift to the man. Àdúrà rẹ gbà. Your prayers answered. Gbogbo bí wọ́n ti yàn ọ́ jẹ. Wherever you be treated. Lọ gbẹ̀tọ́ rẹ. Go and claim your rights. Gbogbo bí wọ́n ti yàn ọ́ jẹ. You never be cheated. Lọ gbẹ̀tọ́ rẹ. Go and claim your rights. Gbogbo bí wọ́n ti yàn ọ́ jẹ. Wherever you be cheated. Lọ gbẹ̀tọ́ rẹ. Go and claim your rights. Gbogbo bí wọ́n ti yàn ọ́ jẹ. Wherever you be cheated. Lọ gbẹ̀tọ́ rẹ. Go and claim your rights. Ọlọ́run àánú. God of mercy. Yóò yà ọ́ lẹ́yìn. Surprise you. Alima Sudali. In the name of Jesus. Ọlọ́run àánú. The God of mercy. Yóò yà ọ́ lẹ́nu. He surprise you. Ọlọ́run àánú. The God of mercy. Yóò yà ọ́ lẹ́nu. He surprise you. Ọlọ́run àánú. God of mercy. Yóò yà ọ́ lẹ́nu. He surprise you man. Ọlọ́run àánú. In the name of Jesus. Yóò yà ọ́ lẹ́nu. Amen wàá rí àánú gbà. you will obtain mercy. gbogbo ìdádúró. every delay. létí bèbí àṣeyọrí. àríyànjọ success. ó kúrò lójú ọ̀nà rẹ̀. the path from your way. Ire tó o ti ń retí lọ́jọ́ pípẹ́. The goodness you been expecting for a better child. Wọ́n gbà á. Wọ́n sì ayọ̀ tó o ti retí lọ́jọ́ pípẹ́. the long awaited joy go and receive it. ìrànlọ́wọ́ tó o ti retí lọ́jọ́ pípẹ́. the help you be expected by long time go and receive it. oore every goodness of yours has been seen. lọ gbà go and receive it. ìbùkún rẹ tó a. your seed blessing. lọ gbà á. go and receive it. I Àánú gbé ọ dìde. Mercy uplift you. Gbogbo ẹ̀yin tẹ́ Victims of sickness. Ẹ gbà àlàáfíà. Receive healing. Ẹ gbà àlàáfíà. Receive sound out. Ẹ gbà àlàáfíà. Receive sound out. Ẹ gbà àlàáfíà. Receive healing. Ẹgbẹ̀lọ́fíà. Receive sandals. Ẹgbẹ̀lọ́fíà. Receive healing. Ẹgbẹ̀lọ́fíà. Receive sandals. Ẹgbẹ̀lọ́fíà. Receive healing. Ẹgbẹ̀lọ́fíà. Receive healing. Ẹgbẹ̀lọ́fíà. Receive sandals. Ẹgbẹ̀lọ́fíà. Receive good health. Ẹgbẹ̀lọ́fíà. Receive healing. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Ẹgbẹ̀lọ́fíà. Amen. Receive miracles. Ẹgbẹ́ àánú. Receive mercy. Ẹgbẹ́ yánú. Receive miracles. Ẹgbẹ́ àrànlọ́wọ́. Receive it. Ọ̀nà yín là. Your way is paid. Ọ̀nà yín là. Your way is paid. testimony. Ẹni ẹ̀rí o. Your testimony. Ẹ ó ní ẹ̀rí. testimony. Ẹ ó ní ẹ̀rí testimony. Àdúrà yín gbà. Your prayers answered. Àdúrà yín gbà. Your prayers answered. Àdúrà yín gbà. Your prayers answered. Àdúrà yín gbà. Your prayers answered. Àdúrà yín gbà. Your prayers answered. Àdúrà yín gbà. Your prayers answered. Àdúrà yín gbà. Your prayers answered. Ẹ gbójú lé. Receive favour. Ẹ gba ìbùkún. Receive blessing ẹ gbójúlé ẹ gba àbùkù àdúrà yín gbà ayé yín dìde ayé yín dìde ayé yín dìde ẹ lọ rà nù ẹ̀yin tẹ́ ẹ lóyún sínú ẹ̀ ní oyún ẹ ní bí òkú ọmọ. you won't give birth to stay back. ẹ ní bí dákú. this will be your person. ikú ò ní pa yín. that will kill you. ẹ̀yin tẹ́ ń lọ bá pọtumẹ́tì ẹ̀ rà ànúgbà.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 ògo ni fórúkọ olúwa. glory be to the name of the lord. pàtẹ́wọ́ fọlọ́. celebrate God with your hands. ẹ mú bring out your water. masa adaliru kiyali akaba agbára ọlọ́run kó wọnú ẹ lọ. may the power of God enter it agbára ọlọ́run kó wọnú ẹ lọ. the power of God enters it agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. the power of God enters it. agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. amen. agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. the power of God enters it. agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. the power of God enters it. agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. the power of God enters it. agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. the power of God enters it. agbára ọlọ́run kó wọnú ẹ̀ lọ. the power of God enters it agbára ọlọ́run kó wọnú ẹ̀ agbára ọlọ́run kó wọnú ẹ̀ agbára ọlọ́run kó wọnú ẹ̀ agbára ọlọ́run kó wọnú ẹ̀ àdúrà rẹ gbà o. our ah, prayers answer. bẹ́ẹ̀ sọ. just say the lord. ògo forúkọ olúwa. glory be to the name of the lord. má bá ènìyàn já o. fight nobody. gbé ìgbé ayé mímọ́. live holy life. tí a ti bẹ̀rẹ̀ àdúrà join àdúrà o. always join prayer session. ìtọ́jú àwọn ẹrù ẹ o. Look after your things and keep them safe. Tó bá mọ ọmọ wa, tọ́jú ọmọ rẹ o. Ẹ ti bá ń lé hmm, close wọn fúnra mi. Má wọ̀. Àdúrà. Prayer tó bá jẹ́ pé àdúrà lọ́wọ́ àgbà darapọ̀ má dùà. if you are here to pray join the prayer session. má dùà ayẹ́pọ̀ lè lọ wájà. then if you are not joining it means you are here to steal. ẹ má dẹ̀ mọ owó di pẹ̀lú. if they apprehend you you be dealt with ruthlessly. that's how it is. ẹ tẹ́wọ́ yín fòrí ọ. spread fortune for the grace. fúri ọ̀fẹ́ tí bàbá. amen. amen ti ọmọ ẹ̀mí mímọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ kó tì wá lẹ́yìn láti ìsìn àti títí láéláé. méje praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.